أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alihamdulilahi wasalaatu wasalaamu ala rasulilahi wabaad adúpẹ́ lọ sí ọ̀dọ̀ lọ́n atọ́rọ̀ ìkún kàtìgẹ̀ fún asọ́jà náà níbo muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kan bá nàbí àti àrẹ́rẹ́ àtàwọn sọ̀hábà àti gbogbo mùsùlùmí ní àpapọ̀ eléyìí ni ètò yín ètò wa dáwọ́tìlẹ̀ hak ìpèpè òdodo tí wọn ò lù tí máa dẹ́sẹ̀ tí gbẹ nìkọ̀ọ̀kan wa láti máa sí yànnà bóríjà central mosque tí àwọn sásù wa suleiman mọ́dúlẹ̀ awal àmúbẹ̀yà tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ń bẹ̀ inshàlá àwọn sásù ti wà ní ìkàlẹ̀ ní ìdajì tòní pẹ̀lú wa láti máa bá ní tẹ̀síwájú lórí agbọ́nrin tí wọ́n ń bá lọ lórí ẹ̀rí tí fi ń rinlẹ̀ fún ayé pé ọ̀ranyàn ni fún obìnrin kó múra látòkèdélẹ̀ kó sì bo gbogbo ara rẹ̀ àti ojú àti ọwọ́ ó gbà wá tá fi béèrè ránṣẹ́ láàrin ìbéèrè wa torí àsìkò ni àsìkò tá a ní lórí prógámù yìí ó kéré gan so inshallah tí a bá lè dáhùn rẹ̀ nínú rọmọdán ilé yìí lẹ́yìn rọmọdán a tún bá padà dáhùn rẹ̀ ní prógámù tí a tún máa ń ṣe ní orí rédíò inshallah kọ́lọ́n kọ́ sànẹ́nì wa. alhamdulillahi rabbil alamin. والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقوى نفهم الله سبحانه وتعالى تسوان مسلمين atọrọ àlékún ìkẹrẹ àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ láti bàbá jẹ kẹ fún gbogbo wa allah subhanahu wa ta'ala bá ní sàlékún kí anabi bá ní sàlékún ọlá rẹ̀ àti ọ̀rẹ́ tẹ̀ ń sọ hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́kẹ̀ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ́ ìgbéde alikiyama ẹ̀yin ọmọ ìyànú ẹ̀sìn gẹ́gẹ́ bí ìtẹ̀síwájú lórí ẹ̀rí àwọn àáfàá tí wọ́n sọ wípé ńgbà tí obìnrin bá lo jẹ̀lbáàbù tán láti fi gbogbo ẹ̀ṣọ́ rẹ̀ mọ́lẹ̀ kò lẹ́tọ̀ọ́ fún un láti yẹ ojú rẹ̀ lẹ̀ àti ọwọ́ rẹ̀ eléyìí ni à ní àná wọ́n tún wá padà síbi àyà tí alọ́sọ̀tàlám ti ń sọ fún wa wípé a sì di òye wa lánàá nígbà tá à ń clear àlámẹ́rì nípa ọ̀rọ̀ a clear ilé dáadáa àti ni a máa ń sọ sí níbo ni ààyè ẹ̀sọ́ tí wọ́n á tẹ̀síwájú ní bákan náà kí wọ́n sì mú àwọn wọn jámù kí wọ́n fi bo àwọn ìgbáàyà nígbà tó sọ̀kalẹ̀ yìí anabi sallallahu alayhi wa sallam ó kà fún àwọn sọ̀hábà nítòótọ́ ṣùgbọ́n ní ìsìn à ń ṣe àríyànjiyàn wípé láàrin àwọn àfa méjèèjì tí wọ́n ń bá ní sọ̀rọ̀ wípé obìnrin ó sì ojú rẹ̀ lẹ̀ àti àti àwọn sọ pé obìnrin ò ní sí ojú rẹ̀ lẹ̀ ká padà síbi àyà yìí àwọn tí wọ́n sọ pé obìnrin ó sì ojú rẹ̀ lẹ̀ wọ́n ní Allah subhanahu wa ta'ala kò dáàkọ ojú níbi wàlìyàdùrúbìnà bí kúmùrì hinna aláàjù yìí bì hinna ó ní kí wọ́n da àwọn àborun wọn bo ìgbáàyà wọn ìní Allah subhanahu wa ta'ala wi. àwọn àfáàtìyàn ní dandan ni obìnrin ó bojú yìí wọ́n wá dáhùn wípé aníbèrè tá a bì yín Allah subhanahu wa ta'ala tòótọ́ àwa náà gbà wípé kọ̀dá kojú níbi àyà yìí ìjọ̀dá kọrùn níbi àyà yìí ìjọ̀dá korí níbi àyà yìí ǹjọ́ dáàkọ apá méjèèjì níbi àyà yìí wọ́n ní tọ́bọ̀ wá rí bẹ́ẹ̀ fàálì ẹ̀júùsù làhùnà kashfu hadil àdọ́ ǹjọ́ lẹ́tọ̀ọ́ káwọn obìnrin kí wọ́n sí àwọn àyè ilẹ̀ fàjàwá àbùnà jàwá àbùkùn fàjàwá àbùkùn là ìdáhùn fàjàwá àbùnà là ìntẹ́yìn náà tẹ́ fi dá wa náà làwọn náà fi dá yín lòún padà ẹ̀ ní rárá kò rí bẹ́ẹ̀ o àwa náà ní dáa náà kò rí bẹ́ẹ̀ o ìntẹ́sọ̀ padà ní wípé à ọlọ́run ọba ò ní kí wọ́n sí rí lẹ́ o ìjọ̀dá kò rí ń bẹ̀ ọlọ́run ní kí wọ́n sí ọrùn lẹ́ o ìjọ̀dá ọrùn ń bẹ̀ eléyìí ni ó wà jẹ́ asáré lọ síbi ọ̀rọ̀ tí àáfà wa alfarrow sọ wípé kánú fil jahiliya tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé alọ́sàn rán nàbí sí àwọn èèyàn yìí obìnrin tó bá padà fi nǹkan borí tusdilul mar'atu khimara min wara'iha obìnrin ó wá mú ìbòrí yóò dá padà sí ẹ̀yìn ọrùn rẹ̀ wàtẹ́kṣífù kùdàmàhà yóò wá sí ti ń bẹ ní iwájú lẹ̀ kí ni ti ń bẹ wájú iwájú ojú rẹ̀ àti ọrùn rẹ̀ fa umirna bilistitar báyìí ni àyàwó adé tọ́lọ̀ ń pa wọ́n láṣẹ yìí pé ó yá ẹ bo iwájú náà bẹ́ẹ̀ ṣe ń dá ìborùn padà sẹ́yìn ọ̀yá ẹ dá padà sí iwájú mara wọn. eléyìí ọ̀wà jẹ́ lọ sínú hadithi ìyàwó Aisha umul mu'minin radiyallahu anha wọ́n ní nígbà tí ó di wípé aya ìsọ̀kalẹ̀ wípé wàlíyàdúríbìnà bí kúmúrì hinna aláàjù yùbí hinna ọyá àrí ànábì pa wọ́n láṣẹ kí wọ́n da àwọn àbórò wọn bo igbá àyà wọn ojú ẹsẹ̀ ṣàkọ́kùnà mùrùtọ̀húnà fàtàmọ́rùnà bìhá ìyá ní ọlọ́run bá ń kí àwọn obìnrin àwọn mùmìnì tí wọ́n ti Mẹ́kà wá sí Mẹ́dínà nínú ẹ̀gbà wa mi bá ń kí àwọn obìnrin ànsọ́rí náà kásàpà méjèèjì papọ̀ báyẹn ìyàwó aisha ní ojú ẹsẹ̀ ṣàkọ́kùnà mùrùtọ̀húnà fàtàmọ́rùnà bìhá ojú ẹsẹ̀ ni wọ́n bá sì ń ya aṣọ wọn wọ́n sì fi ń bo orí wọn mọ́ gbogbo ojú wọn dé ìgbàyà wọn eléyìí wá jẹ́ àmọ̀ wípé àṣentí ànẹ́sàmùsàlàyé fún wọn yìí ó yé wọn nínú ẹ̀gbà wa mi ànẹ́sàmùsàlàyé gbàtọ̀ sọ eléyìí tán ojú ẹsẹ̀ ni àwọn ọkọ wọn padà lọlé wọ́n sì ń lọ rè sàlàyé fún àwọn ìyàwó wọn níbi láti wá dúró nítorí wípé alihtimaru ní ìlàrúbáwá tá a bá wo bí bàbá wa ṣe túmọ̀ rẹ̀ Sheikh Albani rahimahullah ta'ala nínú jelbabul mar'a wọn wọ́n ní alihtimaru ntí à ń pè bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá oni tí oni kí obìnrin ó fi nǹkan wí orí rẹ̀ èyíkéyìí obìnrin tó bá sì wá lè padà bo mọ́ orí lára àwọn oníkankankan ńlọ́padà wà tí ànábì sì sọ pé ká mẹjẹ oníkankankan sọ̀rọ̀ ìwà rí bẹ́ẹ̀ là nítorí pé nú èdè lárúbáwá lọ́dọ̀ àwọn àfẹ́ elédè a rí ọ̀rọ̀ tí àfa wa muhammadu ibn hasan sọ wípé láyàkún lè tìjárù ilà máa tàná kúbi ǹjẹ́ ń pè ní ìtìjárù lárúbáwá kéèyàn ó fi aṣọ bo orí wọn èèlò lọ́dọ̀ lárúbáwá àfi tó bá bojú mọ́ ọrùn máa yà mọ́ kí tún lè rí wa lórí eléyìí ká lọ nú bi tí àfa wa ibn hajar gangan fi túmọ̀ hadith ìyàwó aisha ìpè fàtàmọ́rìnà ojú ẹsẹ̀ ayé gọ̀tọ́yìnà ojú àhúnà wọn bo ojú wọn bákan náà ká lọ sínú gharibul hadith libna athir wọn ń jẹ́ ọyẹ wa wípé ǹjẹ́ ń pè ní alìtìjáàrù oníláfùlì kìmẹ́rù àlàrọ́ọ̀sì máa tẹ́gíyàtì àlùwájì kéèyàn ó fi ìborùn gbogbo ojú mọ́ orí pátápátá tí ìbojú náà sì ń bẹ́ẹ̀ nù ẹ̀ ìní à ń pè bẹ́ẹ̀ eléyìí lọ́wọ́ nu hadithi ubaidillah ibnu adiy khiyar ó ní jẹ́ àwọ̀ wà mu'tajirun bí imamati ma yàrá wahshiyun minhu ilà àìnẹ́yì wàrìjìlẹ́yì nígbà tí ó dé ó dé mùtẹ́jìrán lẹ́ni tọ́jẹ́ wípé ó fi láwàní rẹ̀ wé gbogbo orí rẹ̀ mọ́ ojú rẹ̀ kọyọ̀ kankan lẹ̀ àyàfi ojú rẹ̀ bí ó ṣe túmọ̀ ìrìntìjáàrù lélẹ̀ nínú èdè eléyìí ọ̀wà jẹ́ àtètè túmọ̀ àdìfì àwa ìṣà padà wípé nígbà tí àwọn ọkọ àwọn obìnrin padà lé ojú ẹsẹ̀ wọ́n lọ rèé ka àyà ìfáwọn ìyàwó wọn wípé wàlìyẹ dùrúbìnà bíi kúmúrì hinna alájú yubi hinna Allah subhanahu wa ta'ala ti pa yín láṣẹ o wípé kẹ́ ẹ mú gbogbo ògbórun yín ẹ fi bo orí yín mọ ojú yín nítorí pé ìtìjáàrù nìyẹn fa àtàjáàrù náà ìyàwó ìṣà ní ojú ẹsẹ̀ àwọn obìnrin yìí wọ́n sì fi gbogbo kíní ìbo orí wọn tá a bá wá lè pe àwọn obìnrin ló ń kankan kan ǹjẹ́ eléyìí bá ọ̀rọ̀ tí ń bọ̀ mú báyìí nítorí kíni àyà ń sọ̀ kalẹ̀ ansa ń sì ń kà fún àwọn sọ̀hábà àwọn ìyàwó wọn ò sì sí ń bẹ̀ àwọn sọ̀hábà sì ń padà lé wọn lọ́ọ́ kà fún ìyàwó wọn a sì nínú ẹgbẹ̀yàwó Aisha wípé gbogbo wọn kó àwọn ìyàwó wọn jọ sínú mọ́sálásí ànàbì àbí sáàyè kan tàbí wàá dẹ́nìkan rán sí wọn tó ń kálukú fi wá ń gbọ́ yé nulẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọn ò sì wà nulẹ̀ kankan náà tó ń kálukú wá ń lọ sọ tí ànàbì yìí sọ fún ìyàwó rẹ̀ ńlé wọn wá ń padà ń jáde bọ̀ mọ́sálásí padà lásùnbà wọn wá ń jọ ń ṣe nkankan náà papọ̀ tí ó ti yàtọ̀ síra wọn tí wọn ò rojú ẹnì kankan tí ìyàwó Aisha fi wá ń sọ wípé bí ìgbà tí ẹyẹ kanakana bá sọ ń kálukú wọn lórí báyìí ló ń ṣe wọ̀n lẹ́yìn anabi sọ̀rọ̀ àṣálàm ìdán ajẹ́ wípé anabi gbọ́ ntọ́lọ̀ ń sọ fún yé o àwọn sọ̀hábà náà gbọ́ yé àwọn ìyàwó wọn náà sì gbọ́ yé látẹnu wọn ilé ò sì papọ̀ òǹkàlùkù sì ń ṣe nkankan náà lásìkò kankan náà eléyìí jẹ́ àmọ̀ wípé wàlìyàdùrúbìnà bìkúmùrìhìnà aláàjùyùbìhìnà hadith tu pẹ̀lú tí ìyàwó Aisha sọ anabi ọ̀wà ní wo àwọn èèyàn ran lórí pé bóyá kankan kan ní ẹ̀ ń ṣe kó sì wà á dákẹ́ lórí rẹ̀ kó sì wà jẹ́ pé kankan kan yìí lọ́lọ́run fi rán anabi ọlọ́run fi kankan kan ránṣẹ́ sálàm anabi yóò sì dáa lé lórí kankan kan a jẹ́ pé ntọ́lọ̀ ń fẹ́ kí wọ́n ṣe òní ẹgbọ́yé yẹn tí wọn ò sì tí ì tẹ́lẹ̀ ni àwọn ọkọ wọn ò ní lọ́mọ ṣàlàyé fún wọn báyìí àwọn ọkọ wọn ń sa ìfọn ojú ẹsẹ̀ wọ́n sì ń padà ń ṣe nǹkan tí àwọn ọkọ wọn sọ tí lè sí ìṣeré kankan náà tí ó sì papọ̀ èntọ́wọ́ ajẹ́pọ̀ bá ń rẹ̀ ó ní ẹ̀rí tó tún wá wá ń sàlẹ̀ áyà yìí tí Allah subhanahu wa ta'ala padà ń tún sọ fáwọn obìnrin wípé a'udhu billahi minash shaitani rajim wala yadribna bi arjulihinna liyu'lama ma yukhfina min zinatihin ìlànà bí tó sọ fún ẹ pé táwọn obìnrin ìbá tún wá wọ ogun aṣọ ìgbàgẹ̀rẹ̀ tán tí wọ́n borí bọrùn bó gu ara wọn yìí tán tí wọ́n bá rìn kọjá lọ́ǹta wọn ò tún gbọ́dọ̀ máa fẹsẹ̀ wọn jinlẹ̀ o kó fi wá jẹ́ wípé àwọn ọkùnrin tí èsè lẹ́tọ̀ọ́ wọn àwọn tí wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn ò fi wá máa mọ̀ wípé obìnrin ìlú ẹ̀gbà sí ẹsẹ̀ ẹ wò bí ṣe ń dún ẹ wá wè mọ́ ọlọ́run sẹ́rù àwọn obìnrin tọ́jọ́ wípé ìyàwó Aisha ń ròyìn wọn wípé wọ́n ṣe tí wọ́n ṣe ń jọ́nà lọ́hùn ìmọ̀nà wà tẹ̀sídẹ́kọ́n ìgbà tọ́lọ́hùn ọba gbọ́ ni ìgbà tán pátápátá fọlọ́ sọ̀rọ̀ tààlà ojú ẹsẹ̀ ni ẹ wá gbọ́ wípé à àwọn wà síjú lẹ̀ ọlọ́wọ́ wà láwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ ẹsẹ̀ mọ́lẹ̀ táwọn bá rìn kọjá lọ kí wọ́n má bàa mọ nǹkan táwọn fi ẹsẹ̀ sáwọn yìí ni wọ́n wà síjú lẹ̀ èdè ìsìnì èdè wọn ni ìdán àwọn àbẹ̀rẹ̀ lọ́wọ́ àtẹnikọ́bìnrin ó síjú lẹ̀ padà wípé ìjẹ́ a sọ wípé èyí tí ọwọ́ ajẹ́ ojú tó lè kó fìtínà bá wa ni Allah subhanahu wa ta'ala yóò wà ní kóbìnrin ó sílẹ̀ ntí ó wà ní kófìtì náà bá wa tọ́jẹ́ ẹsẹ̀ rẹ̀ bí bá ń lọ tí èèyàn kàn fi ti darẹ̀ láàmú lásán ni ó wà ní kábò kálà fi shari'atillah kò lè rí bẹ́ẹ̀ bí òfin Allah subhanahu wa ta'ala. obìnrin gbogbo wájọ mọ fìtínà tí a lè kó nípa tí obìnrin bá sí ojú fún àtàwọn ojú rẹ̀ àtìgbà tí bá ń lọ tí bá ń fẹsẹ̀ ẹ̀ janlẹ̀ èèyàn lè máa fetí ẹ̀dá rẹ̀ láàmú ni pé ah kí aláàkó ẹsẹ̀ láì rí láì mọ rúuran tó kó ẹsẹ̀ láì rí àwòrán rẹ̀ láì mọ kọ́lọ̀ rẹ̀ alọ́sùtara ni wọn ò gbọdọ̀ síbẹ̀ wọn ò gbọdọ̀ fẹsẹ̀ janlẹ̀ débi pé káwọn èèyàn fún ma mọ̀ wípé wọ́n lo yẹ́rìngì sí wọ́n lo ẹ̀gbà sí ẹsẹ̀ ìjọ ni ọ wà ní kí wọ́n sí èntọ́jì ọba ara tí gbogbo àná ìjọ mà ni ọ wà ní kí wọ́n sí ilẹ̀ àyà kan iná làwọn obìnrin ìgbọ́yé tí wọ́n fi jáde wá sẹ́yìn àdùsàn tí wọ́n sì wà ń kírun tí ìyàwó Aisha wà ń ròyìn wọn bí ṣe ń ròyìn wọn fún wa nínú àdìsí tí a kà lẹ́ẹ̀kan inshallah rahman tó bá di ní ọ̀la bí àwọn onímọ̀ rahman á tẹ̀síwájú lórí àti máa kó àwọn ẹ̀rí tí àwọn tí wọ́n kọ́kọ́ sọ pé obìnrin lè síjú lẹ́yìn tí wọ́n kó wá ń jọ́sìn yẹn kí ni ìfèsì lé lórí insha allah èsì yóò dúró ẹ̀ lọ́la bí ìdìlá. wasalaamu alaykum wa rahmatulahi. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. obìnrin tó gbẹ̀ àti ìwọlé ọ̀la ó ìta sílẹ̀ fáwọn tí kò gbà láyé pẹ̀lú ọ̀run kó má máa nira. láyé pẹ̀lú ọ̀run kó má máa obìnrin tó gbẹ̀ àti ìwọlé ọ̀la ó fi ìta sílẹ̀ fáwọn tí kò gbà láyé pẹ̀lú ọ̀run kó má máa nira. láyé pẹ̀lú ọ̀run kó má máa nira. a kí àwọn sásù wa kọ́nà balẹ̀ kọ́lá kó ní san wọ́n olóore so wọ́n ti jẹ́ kó yé wa lórí ọ̀rọ̀ ẹ̀há ẹ̀rí àwọn tí wọ́n fi ń rinlẹ̀ yìí pé ọ̀ranyàn ni ẹ̀rí wọn òun náà ni wọ́n ti ń kó wá yìí pẹ̀lú àyà alukur'an kọ́nà balẹ̀kọ́lá kó jẹ́ kí agbáyé ju bí wọ́n bá ṣe bá ní sọ́lọ so inshallah wọ́n tún máa bá ní tẹ̀síwájú láti kó ẹ̀rí tí àwọn tí wọ́n sọ yìí pé obìnrin lè síjú lẹ̀ kí ni àwọn ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀ ṣé gbogbo ẹ̀rí tí wọ́n mú wá lọ wọlé wọ́n bá ní jọ àwọn ẹ̀rí tí wọ́n kọ́ mú wá ní àkọ́kọ́ wọ́n bá ní jọ tó bá di ní ọ̀la abẹ́rẹ́ ọ̀bàlẹ̀ kọ́lá kọjá pé gbọ́n tí a bá sọ fún wa kọ́lọ́n kó jẹ́ kí a fi ẹ̀mí òdodo ká fi gbà kọ́lọ́n kọ́lá jọ kan sọ̀rọ̀ kọ́lá gbọ́dọ̀ láìláìlá. ní àárọ̀ tòní inshàlá bìkúdúrà ti láì àwọn àáfàá wa láti ìlú ẹdẹ ustasuwa habibulai ẹdẹwí wọ́n ń bọ̀ wá sí ìyànà bódìjà láti wá tún bá ní sọ̀rọ̀ ọlọ́run lórí níta tí ń kéde fún wa bọ́ọ̀lù àtẹ̀yìnwá ní aago mọ́kànlá gẹ́gẹ́ báwọn dọ́kítọ́rù wa ṣe wá ní àná tí a sì gbádùn wọn inshàlá a tún gbádùn àwọn ustaṣu wa habibulai edewi ní àárọ̀ tó ní aago mọ́kànlá kí ẹnì kọ̀ọ̀kan wa ká mọ̀ pẹ̀lẹ́ àwọn tá a bá ní nǹkan tá a fẹ́ béèrè lórí àwọn programu wa ní yànnà bódìjà bóyá táwọn ọmọ wa ti ń ha Quran látọmọ ọdún mẹ́fà ni àbáwọn ọmọ wa ti ń wà ní alimam school of science ni àbílẹ̀ wa madu dari ladis tó pé a wọlé bi idinla tó di august six inshallah so gbogbo àwọn tá a béèrè lórí àwọn programu wa ká mọ̀ pò wá sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rí. zero eight zero ninety nine twelve fifty eight thirty one zero eight zero ninety nine twelve fifty eight thirty one bákan náà zero seven zero sixty six fifty seven seventy thirty six àwọn tí ń bẹ nínú ilé agbára pẹ̀lú wa nídàájí tòní ustaz wa ismail Eruala ń bẹ pẹ̀lú wa sheikh abdulrasaq karolo suna àjọ wà papọ̀ nbí ni ẹni tí ń tẹ bọ́tìn afawa badmus ẹnire ẹni tí ń darí ètò suleiman ibrahim abu ibrahim ẹsà ustaz wa suleiman madule awal àwọn bẹ̀yà àwọn ni wọ́n kó gbọ́ àsùdíwá nídàájí tòní wasalaamualeykum wa rahmatulahi wa salaam wa rahmatulahi wa barakatu.